ẹjẹ́ ń dákọ̀ báyìí náà báwa àgùntẹ̀lé fún un bá sáwọn àti gbó dáadáa. àgùntẹ̀lé fún àwọn àfẹ́ ìfẹ́ kó wá bíi òkúrò kankan kọ́dà ìkó mà wọ́n fẹ́ kí ọmọ ìjọ tẹ̀lé kan wá ń tẹ̀kọ́ mà kí tẹ̀lé wá tẹ̀lé wọn wá á ẹnu lọ. kò bá jókòó àwọn àpáta mẹ́mẹ́ kò lè pè wọn kò lè pè wọn pé kò ní yẹ ẹgbẹ́ haúsá pò gbogbo owó lóye dá lọ́wọ́ yìí náà rẹ̀ àtọ̀ èyí lẹ parí wọn làwọn pa fifty thousand naira fifty thousand lẹ́pa ọ̀dà ẹ̀yọ fifty thousand ẹ̀yọ sígbẹ́ kan wọ́n yọ ẹ̀yọ five thousand ẹ̀yọ sígbẹ́ kan wọ́n yọ àwọn ọ̀sán lè sọ̀rọ̀ wájú rẹ̀ thirty forty thousand yìí ẹ̀dá gbogbo yẹn lọ́mọ nǹkan fi tọ́jú ọmọ rẹ̀ ẹ wá rí five thousand yìí ẹ gbé sínú mọ́ṣáláṣí bàbá ìmọ̀mù ẹgbà ẹ̀yìn ọ̀nà ọ̀nà ọkọ̀ ìyẹn ọlọ́pìn lé ìwà wo àwọn tó yẹ pé tẹ bá rà wọn ilé yìí nínú àwòrán àwọn ilé yìí àwọn tó yẹ pé tó máa ń pín owó àdúrà ọ̀nà bíi tẹ́tẹ́ náà àwọn fún wọn ẹ ti mọ wọ́n àwùjọ yìí àwọn tó kún yóò lówó ẹ̀yin tẹ́ ló tẹ́jú mọ́tò wá tẹ́ bá tẹ́jú àdúrà náà kì í ló pọ̀ jù òun wà gbogbo àwọn bẹ́ẹ̀ ẹ̀rọ fún àbáyé ní one thousand àbáyé náà fún one thousand ṣé gbogbo àìmọ́lò náírà lóhùn fún ọgbà kọ́bọ̀ bẹ́ẹ̀ náà ló kú àní àwọn tó gbẹ́mu ilé àmọ́ tí wọ́n jẹ ilé yìí ẹ bá wa fi sàn tó bá kánú gbèsè àwọn olóògùn àbí sẹ́dá mọ́lẹ̀ tí wọ́n fi hàn nìyẹn ẹ gbọ́ àwọn afáà ló ń gbà yìí pẹ̀lú èmi ti rí òde eléyìí ẹni tó súnmọ́ mi dáadáa ló ṣẹlẹ̀ sí òde òkú òkú náà ni wọ́n gbé ọ ládàá àdá gidi ká sàrádàá wọn sábọ̀ wálé wọ́n ti ránṣẹ́ kan wọ́n ti ránṣẹ́ kan lọ́gbọ́n sí wọ́n sára lálẹ́gà lọ́wọ́ ló pàdé àwọn tó kọ́kọ́ fi àdá lé wálé èmi hàn ní o. níbi o níbi òde ṣé wàá níbi olókùnkùn náà ni ṣé ti òkú olókùnkùn náà là ń sọ fún wa pé àní tẹ́ tọ́kù bá kú gbogbo ìjòkó tàbá jòkó gbogbo èsì tábẹ́ ṣe èyí tí ó sàǹfààní tó kù lẹ́jà máa sáré àǹtò àlàmù àlẹ́lọ́ olúwa bí ò lọ́wọ́ yìí sẹ́yìn lẹ́ mọ ní àbẹ́ mi mà olúwa tó mọ tó lè tẹlẹ̀ lẹ́yìn òkú tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ kó sì mọ tó lè yọ òun náà ló ní àṣìbá yìí o so àárín tó yẹ ká máa sá bóyá lókè ni ọmọ ọmọ sáré rẹ̀. Dùkú àlẹ́ sallallahu alaihi wasallam kun qalbul mu'min mu'allaqun bùbẹ́yìí hatta mùsùlùmí àná. Ẹ̀mí mọ̀mí ní àfihàn ni wọ́n fi kọ́ ni kò sí ní kí ọlọ́run bá ó dìgbà tán bá bá san gbogbo ọrùn rẹ̀. Kó ń sọ́lẹ̀ kan náà ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀dá kò sí ká gbọ́n gbìyànjú bá àti ẹ̀lá kọ́lẹ̀ ẹ̀já máa sọ fáwọn tó bá súnmọ́ wa àmọ́ àkọ́rẹ́ ló dáa jù mo jẹ lágbájá ní ilé báyìí mo jẹ lágbájá ní ilé báyìí mo jẹ lágbájá ní ilé báyìí ó dà púpọ̀. ara kọ́nà bá forí ti àwọn àbáwá tí wọ́n parí láìpẹ́ yìí tí nínú àwọn ọjọ́ wọn ń bẹ̀ yìí. bàbá mo sálámà sí ìyàwó wọn àwọn tó sọ̀rọ̀ kan tó wú mi lérí ah, ó dá wà láì pé kí n máa ń gbọ́ wà sí ẹ wá rí pé ẹni yìí ń lo wà sí ẹni ìwọ̀n dùn wà láì wọ́n ní kọ́ da àwọn àwé kan bẹ̀ tán wọ́n ṣe tú àwọn yẹn yìí pẹ́kẹ́ ti jẹ̀yìn lówó pass ní twenty years kó sì kọ́ kalẹ̀. Òkò yàrá mi báyìí, àdúgbò báyìí ní ń gbé, àdúgbò báyìí ní ń gbé. Ìkí jẹ́ súná òjìbá náà lọ. mo sábà ní aláṣẹ láyé lòun gbogbo tí ò ní jẹ́ kí àlèkí àmọ̀ ọ̀rọ̀ fún kó lè kó nira fún yàn kí lùkàrí ò nira fún yàn lálẹ́ ìlú ọkọ̀ ayé ń jẹ́ súná. Sọ́tò bá ti kú bá ti san gbèsè rẹ̀ lẹ́jà máa sáré. So àǹfààní ìkéde nù ní sábàdébẹ̀ nìyẹn àǹfààní méjì ti ń bẹ fún kéde kéde tó pé káwọn mọ̀ yẹn pé kọ́ máa ṣe fáàrí pé ẹja ń kéde gbogbo ọ̀gbẹ́ bàbá mi kú ẹ wá wo wọn tọmọtò lọ gáà ẹsẹ̀ gan lórí nínú sẹ̀ríà ẹ̀nà ẹsẹ̀ nínú sẹ̀ríà ẹsẹ̀ nínú sẹ̀ríà pé wọn wá tó lọ gbọ́dọ̀ torí àwọn tí wọ́n kírun sókun la àwọn mọ̀ yẹn yẹn àwọn ọmọ yẹn yẹn ìnà àpòlọ́mọkún àwọn olùbẹ̀rù ọlọ́run ni ẹ ṣàlàyé fún gbogbo àwọn gúúpù gbáà fáwọn súnà ń bẹ àwọn èèyàn gidi mọ́lẹ̀ ẹ pọ́sẹ̀ síbẹ̀ pé áàkì ah, bàbá mi láwo ẹ̀gbọ́n mi o ọkọ mi o ìyàwó mi lágbòdì ẹ ká gbìyànjú pẹ̀lú àsìkò yẹn àbá tó wọn lẹ́nu tó tó àdébùtọ̀ sọ́lá ó ní òkúta bá rí táwọn bíi ogójì bá àwọn tá a bá rí ogójì nù wọn tí wọn bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run kan bẹ́ẹ̀ náà tó tó ń sùkú láwọn ọlọ́run forí gbòkú. ẹlẹ́ẹ̀kejì nítorí kálíbà àwọn tó jẹ lówó kálíbà àwọn tó jẹ lówó kádìdì san gbèsè wọn fún wọn kí bàbá rẹ̀ ṣẹ́ni yìí kókó wálé bàbá ìyọnu náà pàdé anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì mójútó ọ̀rọ̀ gbèsè yìí láwùjọ wa ń gbà yìí a máa ń sábòsí fúnra wa àwọn èèyàn náà ti máa ń gbòòrò yàn lábòsí àwùjọ yìí èmi ò mọ àwùjọ mi ò àmọ́ àwùjọ Yorùbá ah, Yorùbá ní àbòsí lọ́wọ́ ju òpá tó máa ń gbò lẹ́yìn alábòsí. gbogbo àwọn ẹ̀ńtà ń sọ yìí wọ́n sọ àwọn àfáà láìda lẹ́yìn ni o. wọ́n lè fi ọ̀rọ̀ wọn fi ọ̀rọ̀ wọn sí ojú ọ̀dà lẹ́yìn ọ̀sán láìda lẹ́yìn ni olè òsì kàtá wọ́n ń jà sí owó ọkà wọ́n ń jà sí kínní bókù bí ẹ̀dá bá tókù àwọn àbáyé náà ti lọ pè. àwọn àfáà ẹ̀ mọ̀ pé ẹ̀ ẹlẹ́yìn àfa àlẹ́yìn ogún ànábì ọlọ́ ogún wo lè jẹ́ ànábì títì. kí wọ́n mú un ṣe bá kú máa dé bẹ́ẹ̀. ìbéèrè kí ànábì kọ́kọ́ máa ń béèrè ni pé yín jẹ gbèsè àbí òjẹgbèsè nígbà ni àwọn káwọn kankan máa ń lò ni yín jẹ gbèsè àbí òjẹgbèsè tí wọ́n fi náà bá parọ́ àwọn kó bá òkú àwọn ni. àwọn ni ó jẹ gbèsè o ó jẹ gbèsè o ó jẹ gbèsè o ọ̀dà ìlú ló jẹ rí ibà ìlú jẹ ṣẹ́ẹ̀dì tán ó lè fẹ́ ti náà àìsàn o tọ́ ẹ lọ àti lọ́nà àlejò sán. Ànábì wa kò sọ fáwọn sọ̀hábà àwọn yòókù pé sọ́lù àlẹ́ ẹni ekírun sẹni tó bá jẹ gbèsè lára ẹkírun sí la alẹ́ wà pé ìlà anábì ò ní kírun sókun la nípa kó jẹ gbèsè. àlẹ́ olè mọ́ra pápẹ́lá mi yà èmi ò láyé rí káfá gbé òru òru lágbàtà tó mi ti dáyé láti mọ bí òkú. Ìtú wọn bèèrè lẹ́yìn ní fẹ́tọ̀ ńgbẹ̀lẹ̀ gbàrà bí. Gbogbo ilẹ̀ ti di dáhùn sí. Ẹyin bèèrè tó tó fi jẹ gbèsè. Àlejò wa ni kí wọ́n kí sí láàbù ok àwọn àfa ò lé láwọn ò ní kí oṣù kọlá lónìí o àmọ́ dá táwọn àfa náà bẹ́ẹ̀ pé tó jẹ̀bi tàbí òjẹ̀ gbèsè àmọ́ àfa ò lè sọ pé òun ò ní kí òun ti la nítorí kó kéde nítorí kó jẹ̀bi ànẹ́bí nìkan ni tókì ànẹ́bí ó sọ fáwọn sọ̀hábà kó sọ lú ẹlẹ́ wọ́híbìkùn ẹ̀kí òun ti la àwọn sọ́wọ́dì lóore ìgbà fáyìí lọ wọ́n lọ bí mọ́mọ́ lọ kí ló fà á alẹ́gbàrá ń sọ òbí ìbí sáré ní tún islam ní àdéhì ní ẹ̀mí bàtí arábìnrin kan kú arábìnrin máa tóbi mọ́sálásí dáadáa tí ó tó mọ́sálásí máa ń dáadáa arábìnrin wa kú mọ́sálásí máa ń dọ̀tí látà fún mọ́sálásí dọ̀tí làbùkún náà nǹkan tó ṣe nǹkan tó ṣẹlẹ̀ sálàdì màgbọ́n ìyẹ́kùn olówó akéèyàn ń dáadáa lọ́wọ́ ẹ wo ìta níbi ibi igi táyà fi máa ń tóun àwọn tó máa ń tọ́jú rẹ̀ pọ̀ o àmẹ́lò nìkan pé ó ti sọ́ di sí ara rẹ̀ ó ti sọ́ di sí ara rẹ̀ ń kí wọn ń kó mọ́sáájú láti lọ́ba ẹ̀dẹ́ yóò lọ kò sí ni ó gbà kó ti kú omi ẹ̀ nísìn yẹn àfáà ti ṣe pátímà ẹ̀dín yẹ àjànàkú ó ti kó lọ lé omi ẹ̀ nísìn yìí lẹ́yìn báyìí nísìn yìí bí aago méjìlá àwọn tó ṣẹlẹ̀ kí wọ́n ṣe máa kó kí ní kó bẹ̀rẹ̀ lẹ́mìnira àjànàkú ò ìṣesí náà ló hàn látàlú Muhammad náà wọn àyà àti kú kó lè wá ṣe àti sọ ah, tóbi kété rẹ. Yorùbá ni aṣọ ńlá kò sí ní kọ́ ni ẹ wá jẹ mọ́ àlejò ni ẹ mọ̀ pé òun tó ń bá kì í sí ńlá àforí mọ̀ ń jẹ ni àlejò àlọ́ kí n sọ la. so àmọ́ ẹ̀jẹ̀ ìdíkà náà bí kí n sọ la ni pé ika ìrìn ànẹ́bí ò ká gbèsè ó kàn gbèsè náà ni kò rán anábìlẹ̀ ńlá kúkú ṣe ní bí sẹ́kọ̀dájọ́ ńlá kúkú ṣe ní bí ti dájọ́ rẹ̀ lọ́nà lọ́wọ́ ni pé ọlọ́run ní fìyà jẹ kò ní tẹ̀sí ìyàwó àlùjọ́nà ní space kọ́dà àwọn ọmọ bẹ̀rù bẹ̀rù lọ́wọ́ rẹ̀ pípẹ́ lọ́kọ̀ tó báyìí fún ọ̀gá ìwọ̀n nígbà ìrìn lọ́wọ́ sí ẹ̀sìn bá kú ṣẹ̀yìdì àlùmọ́ ẹni bá kú ṣẹ̀yìdì tó tún jí padà ṣe kò lè jí o ó ní tí àlẹ́bìsí kẹ́lẹ́ yìí kó o sàjáde fún wa ó lẹ́kọ̀ọ́ tó fẹ́ kó wa lẹ́kọ̀ọ́ ńláńlá ó tún tún sọ ilé kan sí ó tún padà jí ó tún tún sọ ilé kan sí ó wá tó bá ó wá ní àǹfààní kò sọ ilé mẹ́lú lórí ẹ̀ mẹ́rin ànábì tó bá kú tó bá jẹ gbèsè tí ò ju five naira lọ ànábì ní kò lórí kẹrọ kò ní ní kí ọ náà èyí sáwò kakúnnù òun là ànábì sallallahu alaihi wasallam nínú ọtí ń béèrè pé kẹwọ́ gbèsè ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó nígbà tí ọlọ́wọ́ bá wá gbà nẹ́bì láàyè fún Madina ìtumọ̀ gbà láàyè ni pé òun ti dé ó ti láwọn sábà tó gbówó lọ dáadáa àwọn sábà yẹn náà ti ń lówó òun nìyà wípé àwọn tá a jẹ́ bọ́dà ẹ jẹ́ ká náà múra ẹ jẹ́ ká lówó tẹ́rí owó àfúnra ìkè àmà ni àǹfààní owó jù bá nà lọ lórí ìgbìmọ̀ tí ń bẹ́ẹ̀ ni owó kẹ́sì lu mọ́tò kẹ́sì gbòdì sára kò sí nǹkan tó burú rẹ̀ náà bóyá sì kọ́ ló tó máa gbé kí ló kúkú lẹ́yìn òwúrọ̀ wọn ẹ́ wàhálà ẹ̀ ó fi tán ẹlòmí wa ní gbogbo nǹkan àǹtẹ̀ yìí ó ti ní mọ́tò ó ní ojú jẹ síbẹ̀síbẹ̀ náà àti iná ikọ̀ náà ti nílà sòtú gbogbo wa tá a bá ń gbìyànjú ẹjẹ́ ká gbìyànjú sí dáadáa kọ́nà kó fà bàyà kà sí sábà ń ṣe so ká máa yà ikọ̀ náà bá lẹ̀.

tí lànà lè wọ́n ṣe ìgbà tó sálẹ̀ bí wọ́n san wa bó ìpè tánú òkú yìí sàn ìṣe rẹ̀ àmọ́ inú àwọn sọ̀hábà ẹni ló ń ló jẹ nǹkó jẹrì àwọn tí wọ́n jẹ lówó àwọn ń bọ̀ wọn pé tí ni bọ̀ wọn ẹni Yorùbá gbé Yorùbá gbé kò sí tó burú bẹ́ẹ̀ àwọn ọmọ máa bú ọ ní ah, ọmọ àlòkù tó kú tó fi ṣe gbèsè ó tàkàndó lọ lọ́wọ́ rẹ ni iná kan tó da jù lọ lélẹ́yìí wọ́n ti ń gbó ìlú ta ló sàn ẹni wọn àìní ó sàn fún wa tán ẹni tí ò bá ti rí tán àlẹ́mi wà ló pé gbèsè ń ṣe kúrò lọ́rùn òkú yìí àlẹ́mi tó sọ fún máa ó ti kúrò lọ́rùn òkú báyìí o ọ̀rùn rẹ ló wà sẹ́fẹ́lẹ́ ìwádìí lè kú báyìí èkú tó wà lọ sàárẹ̀ wọ́n ti bẹ́ẹ̀lì ẹ̀mú tá a sọ bẹ́ẹ̀lì nu èyí tẹ̀sí fìdáwù wọ́n ti bẹ́ẹ̀lì ènìyàn átà yóò tó dọ̀ ànìhù ìkí ọlọ́run rẹ̀ sí máa rí kódà bẹ́ẹ̀ sọ wọ́n ti gbóhùn kalẹ̀ àwọn ti tó ṣe ẹ̀sìn mi kó tí kò lọ́rùn kù mí. bẹ́ẹ̀ ni n bá wá kú láàrin ìṣẹ́jú kan sí kejì tó bá kú ta ló jẹ́ ìjọba ẹ́ ẹ̀ńtó ló wọ́n sàn yẹn. ọ̀rọ̀ àti ìjọba pé ó ti sàánú ní o òun náà ti gbogbo ìgbìmọ̀ anẹ́bíkí wà ní káwọn mùsùlùmí dáwó jọ kán dáwó jọ kán dáwó jọ kán dáwó jọ kán lè kẹ̀kọ́ kan gbèsè òkú tí yóò bá kú so nítorí lè àwọn tí òkú bá kú fún ẹ̀kọ́ ńláńlá tí sáà ń gbé kalẹ̀ fún wa nìyẹn tó ká gbà pé gbogbo ń tà bá ń ṣe lẹ́yìn òkú ohun tí ó jẹ́ àǹfààní fókù ni kò wá sí àlè ọlọ́run àtàlẹ́bù sọ̀rọ̀ lọ́hùn àlè wọ̀tọ́lá àwọn ni wọ́n máa tó jẹ́ àǹfààní jùlọ fún òkú yìí so ibi tó ṣe nù. lẹ́yìn lẹ́yìn tó kù bá kú ó kú tá a ti kéde báyìí pé a kí wọn sí lára nípa báyìí o àìbá máa àwọn tó bá jẹ ní owó láyé ìṣọ̀gá. ó kú àwọn tó kú àwọn gòkè náà o kọ́dà àwọn ó kú àwọn gòkè ní sókè lágbára ju àwọn gòkè tá à sọ yìí lọ. ó ní dóòlù náà ìdìsítọ́ sọ nígbà tó ń sọ gbogbo ìgbésí ọlọ́run ànábì ni wọ́dún ìlú wọ́ọ̀hì àhákù àyọkùrọ̀ ànábì ni gbèsè ọlọ́run ló yẹ kẹ́ sáré òun ló yẹ kẹ́ sáré gbèsè gbèsè sàn gbèsè ọlọ́run ló yẹ kó kó ṣáájú kan ẹ̀wọ̀n gbèsè ọlọ́run ti bẹ àwọn èèyàn bá mú. àwọn ọmọ pé àwọn ọmọ jẹ́ lọ́lọ́ ọ̀nà wo bí kí wọ́n sì lórí ọlọ́run a ọlọ́run ní wọ́n mà àmọ́ wá fi lè sọ wọn fún mi sí ìgbà yẹn méje fún ọ gbèsè mi tóbi gbèsè mi. bí ò bá sọ pé fi kú gbèsè ni àti ká àti ká àbá gbàwẹ̀ wọn. tí máa sọ báyìí mọ́sálásí yìí ní ti báyìí tọkọ mọ́sálásí yìí ní ti fún ní báyìí ó di gbèsè. àbí ẹni tó rẹ̀ nú àwẹ̀ láì rọ̀mọ́dọ́n ìgbà tó rẹ̀ wọn ọlọ́run olúwa ni kò fàwẹ̀ ẹlẹ̀ kó má gbà kó fàwẹ̀ kó má gbà kì í lọ bọ̀ kì í lọ bọ̀ àtúntò yẹ fún mi má gbà rẹ̀ ó wá jẹ ó wá gbà wẹ̀ fà mo ló kí ètò ẹ̀kọ́ kan fúnpa rẹ̀ ti yá ẹni tá rẹ̀ bá ti yá lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìgbà tó rẹ̀ ọ̀nà ìgbà yẹn ó ti jẹ gbèsè àmọ́ tá rẹ̀ bá ti yá kò sí ìdìgbèsè fún un lápòjú ààrẹ tó wá rẹ̀ ti fa kókó rẹ̀ láti àwọn alẹ́kọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ó sáré para ní àwọn ẹbí mọ́gbọ́gbọ́ ó rẹ̀ pa ní àwọn ẹbí bíi mẹ́ẹ̀ẹ́dógún fifteen àbí ó ti kú ààrẹ ti balẹ̀ kó ti kú ààrẹ balẹ̀ kó ti kú irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ àwẹ̀ ọdún nìyí ẹni tó jẹ́ àwẹ̀ òun lẹ́nu tó jẹ́ sí pé lẹ́yìn ààrẹ ti yá lẹ́yìn báwọn kọ́ra ètò gbà bí ẹni kò ń sòrò irú ẹni bẹ́ẹ̀ àti kí àwa tá a pè é ogún òkú kákiri ká pẹ̀mọ́ra lọ́wọ́ kí alọ́ba gbà tiẹ̀ ní báyàn kí wọn àbẹ tó lérí hajj tó lérí hajj èyí lọ hajj fún wa tó bá ti lóyún èyí ti hajj àbí kíkiri àbí kò bá ti hajj rẹ èso náà bá ní. lẹ́yìn lẹ́yìn ó kú alukóṣùlù kóṣùlù bá jìdì káwọ òkú gbogbo wa lọ́yẹ̀ká bàbá tó yẹ kú àmọ́ ti tọ́jú sí àwọn afá lónìí bá ti sọ́dọ̀ sí àwọn àfa àfa ni kò máa wẹ̀ kú gbogbo lọ́sẹ̀ àfa wẹ̀ kú. ọkùnrin máa ń wẹ̀ ọkùnrin o obìnrin náà ni máa ń wẹ̀ obìnrin. àwọn àwọn nǹkan ṣoṣo ni sẹ̀rí àgbà láàyè kí ọkùnrin wẹ̀ obìnrin àbí kò bìnrin ọkùnrin òun náà bá pọ̀ tìyàwó ọkọ lè wẹ̀ ìyàwó ìyàwó lè wẹ̀ ọkọ ó di tán bàbá ò lè wí ọmọbìnrin rẹ̀ ẹ̀gbọ́n tàbúrò ò lè wẹra wọn ìyá ò lè wí ọmọ rẹ̀ ọmọkùnrin kò lè wẹ̀ sàmáyàwó àtọkọ ò lè wẹra wọn. fúnra ti eléyìí ìgbàlá yìí wà ní sẹ̀ríà kí wọ́n ṣe bẹ́ẹ̀. so ló gbọ́dọ̀ gbogbo alẹ́ ká gbìyànjú ká mọ òkú wẹ̀. èyí tí wọ́n á dá káàdì ni pé òkú ti lóòkù bàbá mi lápòjú yìí àbúkù ọmọ ìyá mi lọ́kùnrin mo súnmọ́ ní gbogbo yẹn lọ ìlú yẹ kí n wẹ̀ nítorí pé mo lè ní àwọn nǹkan tó jẹ́ àṣírí lára rẹ̀ tó jẹ́ àṣírí lára rẹ̀ ní ìtú láti fi ta lọ. wọn náà lẹ́yìn sọ̀rọ̀ lọ́hùn àríwá sẹ́lẹ̀ ànábì ilé ẹni tẹ́ gbé kó máa wọ òkú ní àwọn tẹ́nu wọn bò ní àwọn tẹ́nu wọn bò àwọn ẹni kẹ́nu wọn wọ òkú ní àwọn tẹ́nu sífà sí ikú lọ́dọ̀ bá ti wà nísìnyí asọ́gbà sí wa ìkànnì ń bẹ lára ẹlòmíì tí ò ti gbé jáde ìkànnì ń bẹ lára ẹlòmíì bẹ́ẹ̀ ṣe rí ẹ lérò pé bí àwọn ẹ̀yà ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà ara rẹ̀ bó ti rí rè ẹ̀ lè fojú bẹ́ẹ̀ tó bá kú ẹ̀rì òun ẹ̀jẹ̀ náà bá bò ẹni tó láfọkànsá àwọn ẹ̀yà kan máa wẹ̀ òkú so bẹ́ẹ̀ náà ló ń bẹ sọ́dọ̀ àwọn àpá káwọn àpá máa wẹ̀ ẹ́ òkú ìròyìn náà ó wá lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ mo sọ ń dóni yìí mo láwọn kankan bẹ tó pé àwọn àbá kan kọjá lọ àwọn àbálàgbà wọ́n gbìyànjú wọ́n dà jù wá lọ púpọ̀ ní abala ẹ̀sìn àmọ́ wọn ò rí tíra fáwà ìyàtọ̀ tó ń láàrin àwọn àtàwọn ọmọ àlábà tó jù wọn lọ àlábà tó jù wọn lọ àmọ́ àwọn ìbẹ̀rù ọlọ́run àti lílo bẹ́yàn ké wọ́n ti jù wá lọ. láwọn àgbàgbọ́ àtàwọn àfa wọn àtàwọn tí wọ́n bá wọn lò. wọ́n lọ sẹ́kẹ́ àwọn tí wọ́n bá wọn àfa lò ń gbà ní wọ́n bẹ̀rù ọlọ́run sẹ́kẹ́ àwọn tí wọ́n bá wọn lò dídì àwọn tó ń bá àfa gan kò kí ni wá dẹ́fínẹ́tì àwọn tí wọ́n bá wọn lò fún ẹ̀yìn òjẹ́ ìkókó tí ó kàdé yẹkúnù rọ̀bà yẹkúnù rọ̀bà ẹni tí ń rẹ̀yàn tí ó ọ̀tọ̀ ló ń pọ̀ nù wa lónìí púpọ̀ gbogbo àwọn àfa lónìí ọ̀tọ̀ ló ń pọ̀ nù àfa àwọn àfa gbọ́n ọ̀dọ̀ ọlọ bẹ́ẹ̀ náà làwọn arájọ́ náà wa wọ́n máa ń pùtù àti gàdúrà àwọn tó bá dá sáà sí kalẹ̀ ká máa ṣe ìjẹ́jẹ́ díẹ̀ ilé ìgbà ilé ìgbà káàlà tó tẹ̀síwájú mo sọ́jú ní kójú àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí láwọn mọ́sálásí tó yẹ ní o kí mọ́sálásí tó fò dìde àwọn ajá àwọn bá ń lókọ wọn ẹ̀rì kò sí mọ́sálásí tó ní ní fóòsì láwọn láwọn bá ń kọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ mọ́sálásí ọ̀dọ́ yíyá yìí kó sí wà bẹ́ẹ̀ àbí fatima mọ̀ fún kọ́ àwọn ọ̀dọ́ kò sí ẹ̀wọ̀n gan nísì àti àwọn wáwá yìí àti àlọ́ yakú sọ̀rọ̀ tó wọn ìgbìyànjú lálá ni ìgbìyànjú lálá ni. bọ́lá irú ìgbà táwọn ṣe òun ó yẹ káà náà wá ṣe àwọn nǹkan káwa ná àyíká àwọn tó káwa ṣe ibi tí wọ́n ti máa wẹ òkú ibi tí wọ́n ti máa wẹ òkú ká ṣe bọ́sẹ̀ ń gba wẹ òkú lọ́dọ̀ tí wọ́n yàn yàn ọ̀dà ìnira àgbọ̀rọ̀ máa ṣe ìnira mú òkú bàbá ṣe lè báyàn lò nígbà tí ń bẹ láàyè bẹ́ẹ̀ náà lè ba lò nígbà tó wà lókù ẹ̀ náà ti yára gbé kùsùn náà nígbà kó tí ẹ lẹ́wẹ̀ gbogbo sínú bàtíà ẹ tẹ́lẹ̀ kó nukẹ́ gbádùn ara rẹ̀ kó ṣe kíní irú ìtàn lẹ́yìn lẹ́yìn lóyún òǹgbò mi lọ lọ́rẹ́ mọ́ ó dá kí mọ́sáàsì kọ̀ọ̀kan ní ládùúgbò pé ìtànìsírì kọ́ọ̀dù yóò ralẹ̀ náà ni ẹlẹ́mìlẹ̀ olófin ilẹ̀ rẹ̀ fi ṣe o irú kẹ́rọ fi ṣe wá kú nìyẹn wọ́n lè sọ̀rọ̀ ẹ̀lẹ́ ilẹ̀ mílẹ̀ wọ́n lò ilẹ̀ tí ìgbìyànjú agbógi lọ́nà yàrá kan náà náà ṣe ẹ̀kọ́ yàrá kan náà ni káàbọ̀ fi yàrá yìí lẹ̀ ẹ̀sọ́ bí ìgbókùnmá wákìtì tẹnu wọ́n náà ṣe tẹ̀ kalẹ̀ nu tí ó tọ́lọ́ anabi sallallahu alayhi wa sallam àdìsí káwọn lẹ́ẹ̀kan ó ní ìgbà máa ń sàlẹ̀ ibùdó adam ọmọ yẹn bá tó lè kú nkọ́tọ̀ àánihù àmàlùhù ìṣẹ̀lẹ̀ ti tán wọn ní pọ̀ kankalẹ̀ fún wa ìjókòó náà lè ṣiṣẹ́ kó sì fi kò sí ẹ̀kọ́ sára kankan mọ́ ìlànà ìsàlàdì àyàfi nǹkan mẹ́ta lọ́yìn máa kọ̀kalẹ̀ fókùn. ìbúlẹ̀ ẹ̀ka ọ̀kẹ́ àwọn lọ́wọ́. إلا من صلاته من صدقة جارية من صدقة جارية سارة كان يباسي سارة إنسان في الوقت يوضو sàrà tí ó dúró sàrà tí ó dúró ẹnu sàrà tí ó dúró òní kí n gbẹ kànga kànga táwọn ló mọ́sálásí wáyà yẹn nìsín ìyá kan ló gbẹ wọ́n ti gbẹ kànga yẹn nìsín wáyà nìsín yẹn ṣé ń lọ bí seventy years ṣé ń lọ bí seventy years seventy years wọ́n ti gbẹ kànga yẹn ẹwù ẹwù àǹfààní tí yàrá ń rí báyìí sọdá kọ tiẹ̀ lọ sọdá kọ tó di àríyá nìyẹn. so irú bàbá mi ẹ̀ bá ti kalẹ̀ òun náà ni wàá kúndà ń sọ yìí ẹ lórí òkú náà ilẹ̀ yìí mo fún yín ẹ ti kọ́lé tẹ́wọ̀n fi wẹ òkú ẹ̀kọ́ sí wàá kúndà náà nù gbogbo ìgbà tó bá ti ń wọ òkú mẹ́ẹ̀ sọdá kọ lọ ọmọ kan sọdá kọ ni so ká gbìyànjú rẹ̀ so tábàfẹ́ wí òkú yìí kó kò sí pé burú ẹ wá ọṣẹ kalẹ̀ ọṣẹ tó bá lòun dáadáa ẹ wá kalẹ̀ láti ọ̀rọ̀ òkú. bákan náà ẹ wá sísọ̀ kalẹ̀ àgọ́ blade. bákan náà ẹ wá kànkàn yìí tí a fi ń wẹ̀ ẹ wá kalẹ̀ ewé kídìrú káwa bákan náà káfọ́ káwa kalẹ̀ bákan náà tùràrí tó bá lò dáadáa kìí ṣe dandan ní kókó jẹ́ bíńkì ọ̀gbẹ́ gbọ́dọ̀ òkú nípa àwọn bá lọ bí tùbọ́lì ti fi sára tùràrí òkú lọ lò wọ́n ti kọ́ bíńkì di tùràrí òkú so ànìmọ̀ fún mi pé kẹ́kẹ́ni kó jẹ́ tùràrí tó bá lò dáadáa ṣùkà nìyẹn náà lẹ̀ sọ̀rọ̀ àyẹ̀fẹ̀ so àwọn kan tó wà lágbègbè tiwa ṣe àlùwà kalẹ̀ òun náà ni ilé yìí kásìwọ̀n tó bá dáa sọ káfẹ́ kásìwọ̀ abẹ́ tówẹ̀l tówẹ̀l ló káwá àwọn ará jọ̀ọ́ ibi aṣọ òkú náà ti máa ń gé bọ̀ tí aṣọ yóò ṣiṣẹ́ aṣọ tó máa ń sábà yóò bá ń tẹ́ ẹgbẹ́ bá ń máa ń gbé jùmọ̀ yọ̀ tó lẹ̀ ká àbáṣọ tó bá nípa díẹ̀ òun lẹ̀ ká àwọn aṣọ tó ń tà lónìí bí àwọn aṣọ wáìtì kò dá kámọ̀ tí sin òkú mọ́ lẹ́sìn àbí eh, àkọ́kọ́ báyìí tán ló gba àwọn tí wọ́n gbà tán náà tó ń gan tó ń ní ògbádùn mọ́ lẹ́sìn báyìí ó ti fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ kó tó láwọn aṣọ tí wọ́n ti rán kalẹ̀ tí wọ́n ti rán kalẹ̀ fún òkú so ó gbọ́dọ̀ nípa dáadáa so káwa kalẹ̀ mo wá ní káwa títọ́sì àbí títọ́sì yìí òun lẹ́sì bó bá ti wù ká sọ òun dà tó ẹgbẹ́ ọmọ lọ́rùn ni ẹgbẹ́ ọmọ lọ́rùn ni ṣé rí ó dà tó ẹ̀ máa wẹ òkú àti ẹ̀ máa ń wẹ òkú láàrin oṣù kan tí ẹ bá ti ọ̀tọ̀ náà tí ẹ bá náà wò fún ẹ kọ́ ìyẹn lè change tí wọ́n bá fẹ́ràn yàn látara tó yàn wẹ òkú ìyẹn lè change tí láìpẹ́ wọ́n change dáadáa. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀ọ́ pé ọ̀gá wọn pé jọ̀wọ́ náà rèé ẹni tí ó bá wọ́pọ̀ fún rẹ̀ fún rẹ̀ yóò bọ̀ níjọ́ tí ò bá bọ́ ẹsẹ̀ fàárí ni ẹ bá ń bọ́ sọ mi ẹ ò fẹ́rẹ̀ sí ọjọ́ fàárí débẹ̀ láìsí fún ọkọ̀ òkì tó bu agbádá tọ́wọ́ sì mú àwa ní bọ́ ó yà mọ́ lọ́rùn ni gbogbo tó máa ń ta sọ̀rọ̀ tí àwọn bá bọ́ fún náà ó yẹ kó tó báyà lọ́kùnrin ah ah just like that ẹ̀ fún rẹ̀ ló wọ̀ á ti gbọ̀ sọ̀rọ̀ nítorí pé tábánikà máa bọ òkú ara ó ti le bàbá ni wọn lára ni bí bàbá ni wọn lára ni ẹ yá máa lọ́rùn àríkẹ́ tilé ìdíkẹ́ tọ̀ nítorí kọ́mọ̀jẹ pé àtàwọn á ń fọ́ sí òkú lẹ́yìn lẹ́yìn àwọn amútó ẹ̀mìyẹn á fi síbi ọ̀kan kan ìdodo rẹ̀ tó fi gbogbo rẹ̀ náà ìlànà káwọn tó wá torí in je jẹ́ ohun rẹ̀ nígbà tí ń bẹ láyé tó bá kú náà ni o ìrògbó ti kú ẹ sílẹ̀ àìtó bẹ́ẹ̀ in tá gbọdọ̀ rí lára rẹ̀ nígbà tí ń bẹ láyé bẹ́ẹ̀ náà láàrin nígbà tó kú ọlọ́pẹ́ wọ́n là tọ́jú kan rọ́mùnà bani adam ọmọ níbi adama apọ́nlé púpọ̀ kò bá jẹ́ nígbà tí ń bẹ láyé ẹni àpọ́nlé ni tó bá kú náà ẹni àpọ́nlé àlè òkú ọmọ kékeré obìnrin lẹ́yìn kí n wẹ̀ ọmọ kékeré obìnrin kákan wẹ̀ àlè ṣe bẹ́ẹ̀. tó bá níṣe so tabati wa dà lè tán tá a ti wàṣọ ọlọ́run rẹ̀ ikùn rẹ̀ ni àwa tún á tẹ̀kùn díẹ̀ a máa tẹ̀ kùn rẹ̀ ẹ̀ ní tẹ́tẹ̀kùn tẹ̀ o ẹ̀ a máa tẹ̀ ẹ̀ a máa tẹ̀ nǹkan ó sì ṣe pé pé ikú lágbára púpọ̀ rọ́ọ̀tì lọ́mọ̀ọ́dì ó ní agbára ìhùn ra kú lágbára tó jọ sí lọ lànàbì sallallahu alaihi wasallam nígbàtà níbi fúra ilẹ̀ iná lílẹ̀ mọ́ ti ẹsẹ̀ kàwọ́t ànábì ńlá bùrùbá tí ńlá bùbá ní Aisha wa ní Fatima ní bàbá mi sí òsì ah kò yí ti Aisha iná ló mọ́ ti ẹsẹ̀ kàwọ́t ikú rọrùn ikú rọrùn ikú rọrùn ẹkúlù dáàrí kàrọ̀ sọ ànábì mọ́ níbà ikú rọrùn ọ̀rẹ́ ọlọ́run ààyò rẹ̀ ni ààyò ìjí ààyò tọ́lọ̀ wọn bá mú ànábì èyí jùlọ ló mú ènìyàn méjì wọn bá mú ní ààyò rẹ̀ ààyò ní agbára púpọ̀ ààyò ìtàkọ̀dọ̀ lọ́ọ̀hìn ìbẹ̀rọ̀hìnà kọ̀lílà wàtàkọ̀dọ̀ ní kọ̀lílà bí gbogbo àwọn ànábì ìṣe tó àwọn ànábì ọlọ́ọ̀ ènìyàn méjì wọn bá mú ní ààyò tó ti bẹ́ẹ̀ ẹwọ́jọ́ tó gbẹ̀mí àná Muhammad àníbi wọn ní ikú ọ̀rọ̀ láti ikú ọlọ́kùnrin ọ̀rọ̀ náà kọ́lá bójú tó wù mú ọlọ́run làwà bójú tó wù mú ọlọ́run làwà wàhálà bẹ́ẹ̀ wàhálà bẹ́ẹ̀ so olùdó pé àwọn pẹ̀lísìtìsì máa jáde láàrọ̀ rẹ̀ dẹ́nìyà ọlọ́run lè jẹ ìgbẹ́ ìgbẹ́ lomi tó lè má jáde tán ẹsẹ̀ máa fọ́ kó jáde ni ẹsẹ̀ máa fọ́ kó jáde ni tí wàá lè sìn so olùdó bá ti tẹ̀wọ́n kù bí ẹ so àwọn tí wọ́n bá jẹ́ ẹ̀gbin nìkan ni tó bá sẹ́kù lára tí o lè jáde kò ní jẹ́ pípa tàbá ta wọ̀ tán ó máa ń já síbi aṣọ tí a fi wọ̀ èyí lè so tábà ń tẹ̀ yẹn bóyá kí bí ara níbi ọrùn wọn èyàn gbóná lọ́rùn níbi ọ̀kankan bí ẹyin báyìí èyàn gbó sókè bí ọ̀gá yìí èyàn àmọ́ tẹ̀ ẹ̀jẹ̀ ìmọ̀ tẹ̀ ìmọ̀ tẹ̀ ìmọ̀ tẹ̀ ìmọ̀ wálẹ̀ so lẹ́yìn eléyìí ni wàá ara kan ti gàlẹ̀ kan groove kílọ̀bù tábà wa ńlá lọ́nà bẹ́ẹ̀ àwọn bá wa níjọ́ ibi aṣọ òkú làwọn yóò yọ gílọ̀bù aṣọ òkú làwọn yóò yọ gílọ̀bù kí wọ́n lè ṣe torí pé aṣọ tí wọ́n yìí àǹfààní gílọ̀bù kò sàǹfààní kankan bá nígbà kéèyàn fọwọ́ lásán sí náà ni o kí wọ́n lè ṣe torí pé kò kọ́ kí kò lè kò lè dá kòkòrò kankan dúró kó sókè nìyí kó mọ̀ wọ́n mara wa so káwọn máa rọ omi sí òkè aṣọ ọkàdé abẹ́ káwọn á sábà fún un kátàbà fún kátàbà fún so tá a bá fọ ògùn yẹn tán a lè yọ wọ́ọ̀fù yẹn káyọ̀ fún wa wọ òmí lẹ́bàá sí lè tán ẹ wàá mú ọ̀tẹ̀ àti kẹ̀kẹ́ ẹ fún wẹ̀ ẹ wẹ̀ látòrí pé káòkú ni kẹ́ ẹ sá kankan yẹn kẹ́ ẹ tó wẹ̀ kẹ́ tó wẹ̀ dáadáa so ẹlẹ́wẹ̀lẹ́ kan ẹlẹ́wẹ̀lẹ́ méjì ẹlẹ́wẹ̀lẹ́ ẹ̀mẹ́ta àbí bẹ́ẹ̀ lọ pàtó wàá gbà láyè náà. tó bá wẹ̀ sọ́lá délẹ̀ ẹ sì wá wẹ ìwẹ̀ ti súnà ẹ wá wẹ̀ fún ẹ wẹ̀ wẹ̀ súnà ẹ wẹ̀ fún. ìwẹ̀ súnà bá a ti máa ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà náà láwẹ̀ sọ̀kù ìwà làwẹ̀ jẹ́nẹ́bà wẹ̀ ìwẹ̀ obìnrin bọ̀ sí máa ẹnu ìyàtọ̀ mẹ́mẹ́ yọ rẹ̀ ẹ̀ wà sí kò ní jáde mọ́ o. tó wá níbi ẹ̀kan lè kí ọwọ́ báyìí bọnú omi kẹ́ fi gbo eyín rẹ̀ bẹ́ẹ̀ náà ní imú rẹ̀ náà ó wà níbi so kẹ́ fi inú báyìí so gbogbo yòókù ẹ̀kan sàrọ̀lá fún ẹgbẹ́ mi ti so kẹ́ wá da omi tí lára ìyá ní ká wá káfúrọ̀ hmm? ká sì wá ìwé eh, sídùú àbí ìwé sídùú yìí ẹ ti lọ ẹ bá lọ ẹ wá dàpọ̀ mọ́ káfúrọ̀ yẹn ẹ bá dà sí i so kẹ̀kọ́ nígbà tí wọ́n tán kẹ̀kọ́ á da ìkọlẹ̀gbà mú àwọn ohun tí ó ti gbà jáde lẹ́yìn lẹ́yìn ẹnu ara òkú yìí omi tó wà ń bẹ̀ ẹnu òkú pẹ́ aṣọ tí ẹ fi ṣe ẹ ti tẹ́lẹ̀ mẹ́ta kalẹ̀ so tó wẹ̀nu sẹ̀wọ́n tọ́lá fẹ́ tó yọ ẹ̀kan ara yọ ẹ̀kan gbogbo tó wẹ̀nu náà lé ẹ̀kọ́ náà ṣe ṣùgbọ́n dà so lẹ́yìn lẹ́yìn ẹwà wẹ̀ kì í ṣe dandan kí aṣọ òkú kó jẹ́ méje ìyẹn tọkùnrin ni pé ẹwà fìlà fún ẹwà láwàní fún ẹwà bùbá fún ẹwà bàǹkẹ́ fún bó ti dandan àbáṣe láwọn kalẹ̀ síbẹ̀ fún aláìfi sọlẹ̀ mú ìbò ni pé kárí pé àsọ̀ka òkun lára àsọ̀ka ti ka lára kí òun tàbí ní ọ̀dẹ̀ tọ́wọ́ ayé aṣọ mi bóyá aṣọ white alẹ́ lọ aṣọ mi kódà lé agbọ́n lè kórì lè jí lápòjú lè dènà àtúlò wáìtà wáìtà wáyé kò wá sí dáadáa kò kárí àtúnlò aṣọ míì dára bí àǹkárá abúlé wọn sábẹ́ àlẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam Mus'ab Mus'ab kun Umayr Mus'ab kun Umayr Mus'ab àwọn irú àwọn àwọn sọ̀hábà táàrẹ kọ̀kọ́ lára nù tí láéláé tó dé ló kọ́ lọ. ọmọ mọ́kà ni bàbá rẹ̀ lówó gan ọmọ olówó pọ̀ ni olókọ́ lọ́dún mẹ́dínà òun ní fi ṣe dáwà kánàbí tó dé kọ́dà ìsọjí àmọ̀ pé ó fẹ́ máa ṣe ojúlé kan kí ìsìlámù ọ̀tí wọ̀ ó lè bẹ́ẹ̀ gbogbo olówó o but ààrẹ ọ̀kan ààrẹ nìkan wọn ó fẹ́ máa ṣe ojúlé kan tí musab tí ò sì gbé ìsìlámù wọ̀ kánàbí tó dé gbogbo mẹ́dínà ọmọ kékeré nira ọmọ tí òjú tó ń ti yí ẹ̀ ti lọ ẹ ọmọ twenty years wa níṣẹ́ olóògbé náà ọgbẹ́ lábàá náà ìgbọ́mọ́wẹ́ ọmọ twenty years wa ẹgbẹ́ sáà dání ẹ wá wo sọ pé ọmọ bí omi ogún ọdún tó ṣe sọ́ra lè ṣe ó wá kú ojú ogun ló kú sí ìgbà tó kú sójú ogun wọn á daṣọ bò wọn fàṣọ wé aṣọ wa kárí wọn bá fàṣọ wálẹ̀ èyí ìwọ kalẹ̀ táwọn bá sọ sókè ẹ̀wọ̀ ìwọ kalẹ̀ àlẹ́ bá bu ọkùn sọ́dọ̀ lọ́hùn àríwá alẹ́ bí o ti sọ fún gan lọ́pàá náà bìlẹ̀kùn ìṣẹ́lú ah, ah. eléyìí ni wọ́n wá sọ tí nígbà tí ó kù lò wá sọ náà mo dáàbò tí ó nà ọ́ máa tó bá wù nínú ilé tí wọ́n lè fi sọ padà wá mú kókó wọ́n á fi wọ́n á fi aṣọ bo eré níbi tó ká wọ́n á láti níbi tí aṣọ òde wọ́n á fi kókó yẹn gbé àti wọ́n á sùn so tí aṣọ wáìtì tàbá lò tí ò bá tó a lè mú aṣọ míì àti àtìlẹ̀ máa sọ wáìtì ló dájú ànábì sọ̀rọ̀ máa wà sọ́nà ànábì ní ẹ máa àwọn òkú ẹ máa sin wọn pẹ̀lú kí nìyí pẹ̀lú aṣọ funfun títí kó náà aṣọ tẹ́ ẹ máa ń lò láyé aṣọ tó dájú ànábì láti aṣọ tó dájú nínú àwọn tí ẹ máa ń lò láyé tó wà nísìnyí so kí á bọ̀ bá wọn. tó àwọn tùwárí yìí káwa káfọ́ sílá so ká tó wò wọn ká tó wẹ̀ wọn àwọn jọ́ǹtì ara wọn àwọn tùwárí hàn ká sì sí àwọn joint àwọn ibi tí ó sọ ká níbi ara wa tí wọ́n á nípe á fi àwọn tùwárí yẹn á fi síbẹ̀ fi ẹsẹ̀ ní àwọn apá ní àti igbá òkú báyìí so á fi síbẹ̀ á tún fọ́n sí àwọn aṣọ yìí àwọn àwẹ̀ so àti parí ọkùnrin sọ̀látù ẹ̀mẹ́yìí ó ká tó ń sílá ó ká tó ń sílá Ah, ìwọ̀n kí gbókùnlá níbi àyè méjì kéré òun náà ní ìsìlámù fún wa ní yọ̀ǹda àyè méjì kéré nípa fún yọ̀ǹda pé káfíńkì lè káfí gbogbo pọ̀ àyè méjì náà ni kí ká papọ̀ sàdúrà fún àyè méjì náà ni nígbà tó bá tó ọdún la ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá tẹ̀ gbogbo wàhálà ní kò fún gbogbo àkójọpọ̀ náà tẹ́ ẹ bá tún lọ kójọ pọ̀ ní òkú sáńtorí òkú lọ fi kójọ pọ̀ ṣe fẹ́ ìtẹ̀lé méjì ara yín o ìyẹn bá tún jókòó fàlájì ìyẹn kò fàlájà lẹ́yìn ọ̀nà méjì wàhálà ńláńlá ni fún òkú ni wàhálà ńláńlá ni fún òkú ẹgbẹ́ ọ̀dọ́ ni ìyá ọlọ́run tó ní agbára ní wọ́n ti jókòó ẹ̀rù sàrí gbogbo ọjọ́ bá ti ń jókòó fún àtúntò lẹ́yìn ọdún ẹ̀fọn máa fi ọ̀rọ̀ ẹ̀fọn máa ń rántí ọ̀rọ̀ tó kọjú kan tó rí sí ẹ̀ ẹ̀fọn jí àwọn ọjọ́ gbogbo ìgbà tí ẹ bá fi ń jòkó nítorí òkú ni kẹ́ ń jòkó lápapọ̀ láyé ṣe pé jòkó pé ẹfẹ́ bí ẹfẹ́ pín ogún ẹ̀yìn o àmọ́ ẹ̀ ń jòkó pé ẹja tó jòkó àdúrà ẹja jòkó wá sí ẹja jòkó àdúrà fóòkù lẹ́yìn lóyún ìgbà kankan lẹ́yìn ìyá ńláńlá ni ìyá ńláńlá ni àwọn sábì àdébà Muhammad sọ̀rọ̀ àwọn ẹja gbàgbọ́ ilé yìí wọ́n ní kúnnà ní ọ̀hún al-istimaa ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n àdìsí bó ṣe bó ṣe bó ṣe rọrùn tó kò ní ibi kéèyàn gbé كنا نعود الاستماع إلى آل الميت وصنعة الطعام من النياحة àwọn sàájú àlẹ́ Muhammad wọ́n ní ẹ̀kọ́ àgbọ́yé táwọn alákọ̀gbà àlẹ́ Muhammad wọ́n ní nìyáhà ọ̀dà anábì ti kà á pé nìyáhà ọ̀dà wà ní nìyáhà ara tí òpin náà torí ẹ̀ jìyà ní sàárè ni o àwọn ni ara ń tí àwọn gbàgbọ́ iye rẹ̀ pé ara nìyáhà ló wà kánábì tó fàyílẹ̀ ó ní kéèyàn kójọ pọ̀ sí olókùn àbí máa dáná fún òkú àníyáhà ni so kọ́lọ́ náà fìyà jẹ òkú ní sàárè tó rẹ̀ ẹ ká jìnà sí èyí tó jẹ́ sílẹ̀ nẹ́bà Muhammad sọ fún àwọn òkú ṣe òun ni àwọn ilé òkú mẹ́sàn-án ń jẹ láwùjọ tó wáyà yìí àyà tó wá ti gbowó wọ́n wá dá ọ̀nà fún olókùn wọn ni wọ́n dáná fún wọn ni. anabi ah! etu náà wọ́n tọ́ ara ní ha lè sàfà anabi sss ti oúnjẹ anabi sọ kò ní ẹ fún kò ní ẹ fún ẹ ti oúnjẹ fún àwọn ìtumọ̀ ìtumọ̀ olóyún méjì o àmọ́ àlàyé táwọn afáàṣẹ lóyún ni pé ẹni tí òkú bá kú fún pẹ̀lú tánàbí sọ alẹ́bìbìrì tó tó in tó dé bá wọn lónìí in tó dé bá wọn báyìí ó ti kó ẹ̀rọ ju bá wọn láti dáná so tó bá rí bẹ́ẹ̀ èsì náà wùtọ́ àmọ̀láhùn ẹ bá wọn sún jẹ wọn ẹ wọ inú kíjì ni wọn lọ ní ẹ máa bí àwọn tó tó wọn àbáwọn àgbà gbọlẹ gbé ìbọn yìí sí gbọlẹ gbé ìbọn yìí sí gbọlẹ ẹ kàn wọn tó lọ wọn ẹ ìbá wọn dáná ẹ máa rí bá jẹ ẹ gbẹ́yìn ẹgbẹ́rẹ́gbẹ́ ìjọ tí aláàjì wa kú èyí ti múra bí sẹ́jọ́ náà ẹ̀ ń lọ ni mo dójú ọkàn máa láti yẹ báyìí dé mo kàn gbọ́ sẹ́yìn àti àkàn òun ni àkílẹ̀ àtẹlẹ̀ máa padà èmi ti jẹun tó aago méjèèjì máa jẹun àárọ̀ èmi ti jẹun àwọn yòókù ti jẹun pẹ̀tẹ́ ń bẹ lórí iná wọ́n tẹ̀ pàpà tó ń jẹ ni bí aago mẹ́rin pẹ̀tẹ́ ń bẹ lórí iná gbogbo àyókù mi èmi ń lé ìwé lómi nìkan mo jẹun gbogbo àyókù ìjọmọjọ náà ah, àgbọ́yé àdìsí wa wà pọ́n àtìmíjọ náà àti sáà àti kánàbí wúlò lórí pé adájú pọ̀ láwùjọ yìí ni adájú ni àwọn àtàǹbẹ̀ láyé lọ́yẹ̀ àti kúrò lẹ́yìn nǹkan ń jẹ́yẹ̀ ti kúrò lára wa ẹ wá wọn kú náà kí wọ́n pé a ti bíbí láti gba ẹlẹ́fọ́ ayé lẹ́yà rẹ̀ lọ́wọ́ òkú ẹlẹ́kùnrin bá ń gbé ní ọkùnrin bá ní ẹlẹ́kùnrin ní ọlọ́run lójú ti yé o nítorí ọ̀bá tí mo ti dókòó lẹ̀ wọ́n yóò tún dókòó ìdájọ́ wọn kẹ́sì ìgbéyẹ̀ ti kúrò lára wa ìpín jẹ́ ìyànnú àìrójú àrá yóò dá yín ẹ̀rí lọ́dá àwọn ilé ìfọmọ́kẹ́kẹ́ o èmi nìkan mo jọ́njọ́ àwọn olùkọ́ òwúrọ̀ jọmọ́ bí aago méjì aago mẹ́ta aago mẹ́rin pẹ̀tẹ́sì lórí náà báyìí kí kálukú wò. so àwọn olóòtú láti oúnjẹ fún tí wọn bá lóúnjẹ lé àbá àmọ́ bí wọ́n gbóúnjẹ wọn sí so ẹ kàn lọ bá wọn fẹ́ kàn bá wọn fún ẹ̀kọ́ díẹ̀ ẹ̀yà fún gbàtẹ́rẹ́ lẹ́yìn tó kókó kókó tó kókó tó kókó tó kókó tó kókó ìgbà tálàjì wa kú kó láwọn bọ́ra àwọn tí wọ́n jẹ́ tán tán gbọ́ àṣìṣú lọ́dọ̀ àwọn òṣèlú àkókò gbogbo ẹ̀ táwọn tó ń àwọn náà gbọ́yé ọgbẹ́sìn yìí ni wọ́n á dára fún mi wọ́n lálẹ́ bíi ìtàn àmọ́ ní tálàjì bíi kọ́ àwo méjì dáná sí àfún mi àwo wọn akóyè àdéjà èmi ò lè akóyè lórí àtẹjà pàtó kú tó ẹ̀dàpàdà náà ni o èmi ò gbá kátẹ̀ ní ẹgbẹ́ lápáta ẹgbẹ́ pílẹ̀sì kan fún mi tó máa jẹ́ ńlá ń dọ́ bí àwọn méjìlá ìgbà wọlé fún mi gbà àwọn ẹ̀tí gbẹ́ẹ̀tọ̀ yìí máa jẹun ní máa jẹun ní máa jẹun ní máa jẹun máa jẹun tó àyè kìí sòkú a máa sòkú àfẹ́yìn sí ìyàwó ẹ̀tún máa gà fún jẹ́ ìdáná ṣẹ̀dá sílá àyè méjì òun náà ni ṣẹ̀dá àti ní ká péjọpọ̀ fún òkú ká pa ọkọ̀ sàdúrà fún àyè àkọ́kọ́ jọ nígbà tá a bá kí wọn sí la ẹ̀já pọ̀ láti pọ̀ lẹ́ẹ̀kan ni fọ́ọ̀lù mi ò gbọ́ yé lọ́gbàdá máa rìpọ́tù àwọn afáàsùn náà ìṣẹ́bí wọn máa ń sọ pa wọn wọn ni ẹ mẹ́ta àwọn náà mẹ́ta káwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ̀ àwọn tó ní kẹ́ mọ́ ṣàdúrà fọ́ọ̀kù ẹ̀dàkùnrin nìkan tó bẹ̀ láyé rí àwọn tó ní kẹ́ mọ́ ìṣàlá fọ́ọ̀kù kò bá dá púpọ̀ ń tàn bá ń sọlẹ̀ bá sọ tó ẹbí ń tàn sọ bẹ́sẹ̀ lẹ́sẹ̀ fáwọn èèyàn àwọn náà rí fúnra tó tó mẹ́sẹ̀ mi ńlá káyọ̀ bá sẹ́kù lára rẹ̀ ẹ̀sẹ̀ ń tàn á nìkẹ́ mẹ́ta kódà níbi tá a ti gbé anábì ni ẹ dúró pé kí ẹ sàdá mbẹ anábì wọn fún wa ní bọ́ọ̀sì pẹ́tó ó lójú ọdún tó lè sàdá ó lójú bí òkúta lè sàdá tó tọkùnmá láíláí lára ìdáná bí ṣe anábì ni ẹ pẹ́ńbẹ́ lóde wọn tí yẹ dá odi làǹgó ní dùbúlẹ̀ tí èdè tí wọn àti kó bọ́ tí wọn pè é ẹ̀ lọ́wọ́ bàtí òní ó kéwì àmàtí kan ó kéwì ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ bá bá bá má pa ẹ̀ lẹ́yà yìí tí wọ́n dá mọ́ ní gbúlẹ̀ aago mẹ́fà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ọgbà láago mẹ́fà nínú ọgbẹ́ tó ń gbọ́ láti aago mẹ́wàá. àlejò ni ẹgbẹ́ lójú wọn tí wọ́n dá odidi náà kó ló kan bùbẹ̀ tí wọ́n bu tí wọ́n pìrọ̀ rẹ̀ tán ẹ̀ sábà kókò mẹ́. ó ti tán sẹ́ni gbogbo yòókù rà lókù wàhálà lára rẹ̀ kókò kò ká kí ọ̀nà kókò èyí tí àwọn àkọọ́lẹ̀ tó pọ̀ lórí rákàkàkì kókò aráwà kọ́lẹ̀ mi táàkà mẹ́sàn-án akọ́yò ẹ̀fọ́ bínú gàrí tẹ̀kùbí wà táwọn ṣe aláhàgbà táwọn ṣe fókù ẹ̀fọ́ bínú ayé ṣe rákà fókù tẹ̀kùbí wà táwọn ṣe fókù ẹ̀rù mi mẹ́sàn-án mẹ́fà wà méje wà àyíbá máa ń solé ìyá àyíbá máa alẹ́ tí ó fẹ́ ṣe olú ẹ̀ ṣe èwo ni alẹ́ méjì méje wọn ti fókù ẹ́ wọ́n máa ṣe bọ̀t èyí tí ó kọ́ máa ó náà mélòó ọ̀nà nìyẹn irú nǹkan báyìí èyí tó wá kọ́ mọ́ náà lè ká àdàmàdó lérí ẹ̀ pàtàkì fún bá wà láwùjọ tí àwọn ti ní mà àwọn àwòrán àwọn ìbá ti ní mà ilé àwùjọ tó wà yìí àwùjọ wà yìí dọ̀lù gan èyí tí wọ́n fi lọ́wọ́ àwọn àfa ó mọ̀ sọ nǹkan káàkiri ni yàrá kòtò tó wọ́n ti so àwọn ọmọ mi ò tọ́ wọn ah fásitì wọ́n ti ayé àkúyà lé ṣé wọ́n yín nù in fact àwọn méjì pè mí afábò lórí ẹni lọ́ka máa ṣe dídí àwọn àmọ́ akórí kan mi lọ́dọ̀ tí náà wọ́n ṣe ká máa méjì mìíràn àlọ́ ìgbìmọ̀ ṣe bẹ́ẹ̀ dáadáa wọ́n dà fáwọn ibùdó tèmíyà ó ní ìdẹ̀gbẹ̀ kí ẹ̀sẹ̀ máa sílẹ̀ kọ̀ọ̀kan ló dà ṣe pé yóò dábàá nísìnyí bọ̀tà àwọn ọmọdé wa ti níbẹ̀ tó wà láwa nù so àwọn àpọ́lẹ̀ wà so kábàá alákọ̀ọ́kọ́ mẹ́yìn sábà alákọ̀ọ́kọ́ àbí yóò kà sọ́tù fatiha yóò kà sọ́tù fatiha ń bẹ̀ kábà ẹlẹ́kejì á ṣe àṣàrọ́tù fàdébà Muhammad sọ́tù Ibrahim aláṣẹ o ẹ má ti kàn mí ẹlẹ́kẹta èyí ó sàdúrà fún ó láwọn àdúrà tó wà wọ́ọ́rí látọ̀ dàbí sọ̀rọ̀ àkúnlá kí ẹ bá lè ha ó dà púpọ̀ kí ẹ rí tẹ́ fún kùn. ní àtọ́kùnrin àyíwọ̀n náà tó ha ilé yìí gbogbo náà ti jẹ́ kẹ̀dùn ó máa ń le fún wa ni àmọ́ lọ́sàn náà tẹ̀ ọ́ ha dé rí tí wọ́n ti tó kọ́kọ́ lọ sí ìdánwò tí ó gbowó àìbá ọmọ ọmọ ìlú tó lè lọ́sàn náà tẹ̀ lọ́wọ́ báwọn jẹun ó sì bá tọ́ ha àwọn ọ̀dọ́ báyìí àìsàn bá ká kún tí wọ́n ti ó kéré jùlọ Allahumma kìláhó wàhámù Allahumma kìláhó wàhámù orí mẹ́ta bí kábàá ilé kẹrin ìyapa bẹ̀rẹ̀ náà àfa lórí ẹ̀ náà ní kábàá ilé kẹrin ẹ̀mọ́ bí ẹ̀ ń ṣẹlẹ̀ kẹta a ń ṣe sábà ẹlẹ́kẹ̀ẹ́ gẹ́gẹ́ nìyí ìsàlà à ń sọ lẹ́yìn a lè rẹ́ lò mú torí ìsọ́nà sílẹ̀ fún ìwọlé adánwò yìí ara wọn afa tí wọn sọ bẹ́ẹ̀ pẹ̀lú àníbà Muhammadu sọlá ọ̀sánlá èèyàn sì lè ṣàdúrà níwọ̀n bá díẹ̀ níbi látábára ẹlẹ́kẹ̀ẹ́rin náà sọ àti àmẹ́yìn tó yìí lérí kó rin lẹ̀ dáadáa òun ká kábàdà kábàrà ẹlẹ́kẹ̀ẹ́rin kábà sálámà kábà sálámà ẹ̀gbẹ́ ọ̀tún nìkan la máa ń sálámà fún sí òkú àìsálámà tẹ́gbẹ́ òsì. àwọn àǹfààní lè fún ìkẹta wà nígbà yìí ilé títọ́ wà nígbà yìí àti àwọn àdúgbò mi náà àwọn àṣìṣe táwọn yẹn máa ń ṣe níbi ká kírun sókè là òun ni pé àwọn yẹn náà máa ń fọ́kọ̀ sí straight àwọn yẹn fọ́kọ̀ sí tóbulà tí wọ́n fẹ́ kírun sókè là níbi tẹ́wà nínú ọ̀rẹ́yìn àyẹn àti kí yẹn bẹ́ẹ̀ bì dáadáa ṣùgbọ́n ti rí lélẹ́yìí ní bó ti rí bó so bá ti wọ́n sọ̀rọ̀ fún yẹn náà àwọn àti náà mẹ́lẹ̀ ó yẹ kí kó wọ́ lọ bá kíbúlà rẹ̀ tó wà níṣẹ́ bó ti wà láti ara wọn míì tí wọ́n ní kí n ṣe dandan kí ẹ kọjú òsì kíbúlà ọ̀rọ̀ tí ò lálàáfíà mi. alẹ́bi sallallahu alaihi wa sallam alẹ́bi ní alkíbúlà alẹ́bi ní kíbúlà tẹ̀wé ni ibu kọjú sùúrù ni ẹ wà láàyè ni ẹ̀hẹ́ àbẹ̀wà lókù àrètò náà ẹwà láyé ní àbẹ̀wà lókù ìjọ kẹkọọ sí ni àwà láyé ní dábàá kírun mọ́lá kọjú síjọ náà ẹ̀dá kan sẹ́kọ̀ọ́ bá fún mi kírun ni ẹ̀hìn ajẹ́kọ̀ òkú yàrá kọjú sí kíbùlà wallahu ta'ala àlàbẹ̀ sọ̀wà so olóhùn kúkú ni ẹ̀ ẹ̀jẹ̀ ká ká bọ́ síbi kílókù sísè òkú yẹn ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ ìbìyànjú tó ń bọ̀ so torí àwọn àlàyé mi dá fara ṣe. من الديري وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته أكثر بخارا ẹ dákun fún àǹfààní àwọn tá a bá pẹ́ dé so ó ní àwọn ètò kan tí mọ́sáàdì ti ṣe látara àwọn ọ̀sẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ tá à ń fura sí látara àwọn ọmọ wa àti pé àwọn táàbì ẹ̀rí pé wọ́n fẹ́ dàgbà nínú wọn so ẹ̀kọ́ Islam ó jìnà sọ púpọ̀ gbogbo ayé àwùjọ ni máa ń tọ́ma ní gbogbo ayé àwùjọ ni máa ń tọ́ma ṣùgbọ́n àwùjọ bá ti rí tàbá sọ́ra àwọn ọmọ náà bá bí bó ṣe rí nìyẹn kò bó ṣe rí nìyẹn so gbogbo ìbájú súnà ó kàjọ súnà ni tí ò bá sọ́ra àwọn ọmọ ẹ̀ ò ní fọ́lù súnà yẹn báwùjọ ti rí wọn rí so àwọn akẹ́kọ̀ọ́ wa fẹ́ lápá gan àwọn àwòkọ́